àṣírí yìí dúró àṣírí yìí dúró ẹ̀ ọ̀yà ìbọ̀dà ìsọ̀dà àṣírí rẹ̀ tutù ọ̀ gbogbo ara mi ní ọgbà àdúgbò mi ní ọgbà àṣírí rẹ̀ tutù ọ̀ ẹ̀ ò ní lọ ò ní lọ. wọ́n ọmọkùnrin ti gbọ́n láti rin ibo ló ti ní tètè báyìí. Ah, kíni kíni èsì ah, kí ló dé. báyìí ló ká bọ̀ ó tiẹ̀ ti dára yìí ẹ̀yìn ṣe rí ọmọbìnrin yìí ìyàwó yìí <laughs> àti ọmọkùnrin sínú ọdún dání títí máa wá dé ìyàwó yìí ti pẹ́ àmì máa dé máa dé mo wá sọ wọn mo sọ wọn dáadáa mo wá mú wọn lọ́wọ́ ṣe rí ọmọbìnrin yìí inú ilé wọn rè ibi ẹ̀ ni wọ́n ti máa wá pàdé gbàsọ ọgbà tiẹ̀ pa ni asasọ rí ẹlẹ́gbẹ̀dọ̀ pani tó ti nílá ọ̀rá yẹpẹ lónìí. bá mọ́ báwọn ẹ̀sìn ni tó sọ òun ò yé mi dáadáa o. n tí mo fẹ́ o òun lẹ́ẹ̀sì òun láti jọmọ sí. pípé o nífẹ̀ẹ́ mi ẹ àmọ́ sọ mọ̀ pé àárín èmi àtọkọ rí ọ̀dán mọ́rán o. kí leléyìn inú ṣe inú ìfẹ́ mi àti yín. èyí tó tún wá dà bẹ́ẹ̀ ni pé kọ́mọ̀ ṣe yí pé ọkọ rẹ fẹ́ dẹ ọ́ láti fi ọgbọ́n mú mi ni. rárá o ọlá ní í ṣe bẹ́ẹ̀ ohun mi nì ohun mi gẹ́gẹ́ bí ọmọkùnrin. ní ó jẹ́ pé wọ́n lọ́kọ́ yánu lọ́kọ́kọ́ pè mí ni ọkùnrin tó bá sì rírú rẹ tó bá lòun ò tún ọ wò lẹ́ẹ̀kejì ẹ lọ wádìí wo irú ọkùnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ń tọ́ lárùn ọpọlọ. àmọ́ ọ̀nà wo la fẹ́ mọ́ gbé gbà ṣé kákúfẹ̀ kan ṣe ní gbàtàngbà náà. àá káfẹ́sọ̀ ṣe é wo àní ṣe ní tí gbogbo ará abúlé ó mọ̀ àbí tí gbogbo àwọn èèyàn mọ̀ á ṣe ní èmi kan ìwọ kan òkú òru la fi ṣe o. ọ̀nà wo láwọn àmọ́ gbégbà níwọ̀n ìgbà tó jẹ́ pé tífẹ́ bá ti jọra àdọ̀bù àtán àmọ́ ní fẹ́ wojú ẹnìkankan mọ́ ọ̀nà wo lágbègbà tó fi jẹ́ pé nígbà a bá fẹ́ ríra tí wọn ò fi ní rí a. Hmm, ọlá ní í ṣe bẹ́ẹ̀ hmm, ìwọ dáyọ̀ǹda mi mo ti ṣètò bí mi rí ó sì mọ̀ ríra owó kò mọ̀ pọkọ mi ìgbẹ́ ní ń dẹ. bẹ́ẹ̀ni ẹ ọdẹ ni. o sì mọ̀ pé ọjọ́ méje méje ni mò ń lò irú àná ó ti lọ kan ó bá dalẹ̀ yìí ọ wà ó bá sì di àfẹ̀mọ́jú ó ti lọ. dùnà pé mo lè forú bojú wá lọ́wọ́ alẹ́ tọ́ba wa di ojúmọ́ mọ́ ní ojú òrí ni ọ̀mọ́ ni ká tó mọ rí lọ́wọ́ yẹn tó ti bóde. bẹ́ẹ̀ni mà sí lè ṣe bẹ́ẹ̀ náà tó tọ́ ẹ̀kọ́ ti bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ náà wo ṣé kí n má purọ́ fún ọ wù lọ́mọbìnrin àmọ́ kí n má kí n má yanu ni ẹ̀ bọ̀ barun ọmọ gbìyànjú lọ́ọ́ lálẹ́. bá mi gbé. ó oh. eh. lálọ́ ń pè mo ti mọ̀ pójú ẹsẹ̀ rẹ̀ mo mọ̀ pé bí ìlú ó gbà kọjá. sí òsì. ẹ̀yin kó mọ̀ bá a sí ni ṣé kí n mọ̀ tán mo ti nífẹ̀ẹ́ kì í sòní kì í sànà ó ti pẹ́ tí mo ti nífẹ̀ẹ́ eh, ká mọ̀ àparọ́ o n ò fi ẹnu sọ ojú mo fi ń sọ. Eh, ngbé mi èsì ìsọmọ ojú. mo mọ̀ pé ìsọmọ ojú mo wá fẹ́ẹ́ fẹnu sọ báyìí ẹ lálọ́ pé mo nífẹ̀ẹ́. sórí irú olúwa ẹsẹ tó n ò tí ìròbìnrin tó rẹwà tó ọ. ta bẹ́rẹ̀ ni tó sọ pé ò nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ nínú ìlú irọ́ ló ń pa ṣé ká má tàn ẹ̀ baálé rẹ̀ kò lè nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ ó wù mí kémi àti ẹ fẹ́ra ni wò mí abára wa mu wá wò mo fẹ́ kó o ṣe kinní kan fún mi ni ìfẹ́ mi rẹ mi ì fẹ́ kí o jẹ́ kí gbogbo èèyàn mọ̀ mo fẹ́ ká ṣe nífẹ̀ẹ́ àṣírí torí téèyàn bá mọ̀ àṣírí lè tú jẹ́ ká ṣe ní bòńkẹ́lẹ́. alábí hmm. àbí kí ni wọ́n ń pokọ̀ rẹ̀. ẹ̀yin alábí lórúkọ mi. ó mọ̀ jọjọ́ òní tó jẹ́ o káyí pé kì í ṣe ọjọ́ òní ni ohun tí ì bá fojú rẹ̀ rí ò bá mọ̀ délé ròyìn ìwọ lórí ibú mọ́ ṣàǹfààní ìwọ ni mo wù ọ́ ṣé òwúrọ̀ rẹ kó tó wá bá mi ni. Hmm. gbọ́nà tí wọ́n bá tiẹ̀ ní ẹran oníwò kan nípa ṣé bíi tìgbín wá ni. bẹ́ẹ̀ ni ìwọ alábí rádaràdà yìí náà ojú òmùsọ̀nà fún ọ o. Hmm. jẹ́kùn ní jẹ́ ìbẹ̀rẹ̀ àti ìgbẹ̀yìn fún ọ ogún àbógbọ̀ kó jẹ́ àkọ́kọ́ àti òpin fún ọ tó pàdé mi lọ́nà oko tàbí ó dúró dè mí níbikíbi wo níjọ́ tó bá tún dọ́rùn rẹ̀ wò pẹ̀lú mi tí ọ́ ta ni. èmi mà ni. wo lórí ibùmọ̀ sàǹfààní aláìní kan sí olè ọ̀lẹ́ àtọ̀lé o gbọ́dọ̀ lọ́wọ́ àwọn sàwáwù rẹ̀. ta ló ń pè ta ló ń pè ẹ gbà mí sójú pé alukọ̀nà ọ̀fẹ́ sí àná ẹ̀ẹ́ ó ti yé mi èmi ni mo bọ́ sí ní ẹ̀wẹ̀ kẹtẹ́lẹ̀ ni ṣùgbọ́n ní ìsìn tó bá gbà láàfún bá dìyẹ lógún tó lọ́gbọ̀n àgọ́ ni ó dàdí yẹgbẹ̀yìn. fáńdì. mo débi tí mo gbóúnjẹ yín sí ẹ fọwọ́ kàn ọ̀rọ̀ yín ò yé mi lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí o bí mo bá gbóúnjẹ lẹ̀ ẹ ní jẹ́ bó bá da lẹ́nà tí mo fọwọ́ kàn yín ẹ kàn yíra padà ní ẹ ní fọwọ́ kàn mí baálé mi olówó orí kí n mo ṣe mi ló dé. ẹ ẹ lálóhùn pé tí n bá wí fún ọ pé kò sí nǹkan kan ẹ̀ ń tọ̀ jẹ. ẹ ṣáàwò tó o sì rí àwọn àgbàlagbà wọ́n ní àjà òfúra àjà jìn onílé tí ò bá fura olè ní òkú lọ ọgbọ́n sórí tí ọkùnrin ó bá tètè kú ọwọ́ aya rẹ̀ ló wà bí ó bá ṣe kúngùn lẹ́mìí ọwọ́ aya rẹ̀ náà ló wà lálóhùn pé mo fura sí ọ ah, ah. mo fura sí ọ. èmi bá lè ní. ọ̀gbọ́ lálóhùn pé ọ̀yin àná. ẹ́yìn baálé mi kí mo gbọ́ tẹ wíhùn ah, èmi lálóhùn pé ń yàlè ẹni wí fún yín pé mò ń kò ní ṣoríire yóò kú tọmọtọmọ ni bó bá jẹ́ nú abúlé wa ìlú wa alálẹ̀lẹ̀ yóò ní jó dáa fún ọ bálálẹ̀lẹ̀ bá ní wọ́n jí làárọ̀ wọn ò kú lálẹ́ wọn ò ní jèrè ọmọ. baálé mi yàlè. sórí gbogbo ilé ètò ìwé obìnrin ni òjò ń lójú bó gbéra rẹ ṣépè kò kàn mí ọkàn mi ò lè tàn mí jẹ ǹsí mú ìlé mọ̀mú lòmú bí mo ṣe wà yìí gbà bí mo ṣe sọ fún ọ gbà bẹ́ẹ̀ mo ti dẹjú lẹ̀ mo sì ti rí mú lálóhùn pé ọ̀yìn á lè. Eh, baálé mi èsúré o baálé mi èsúré mo gbèsù láàyè o. ẹ wọ́n mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ó fẹ́ dàárín ìwà rú ni ẹ mọ̀ wọ́n gbà fún wọn ọlọ́run ò ní jẹ́ baálé mi mi ò yan alẹ́ o látijọ́ mo ti fẹ́ yín tí mo ti wọnú ilé yín ọkùnrin kan kò tún gorí mi o baálé mi. kò sí ní tó o lè sọ tó o lè fi jèrè ọkàn mi o o lè jèrè ọkàn mi o. baálé mi. kí n tó wí bọ́ta yóò ti ní ti mo rí yóò sì ti ní ti mo gbọ́ etí mi ti kùn etí mi kùn kí ló dé ìwọ nìkan ni àìdá lọ dáa ni àmọ́ pé gbogbo nǹkan níwọ̀n tún ìwọ̀n sí téèyàn bá dáa jù láyé ẹranko níwọ̀n ìwé wọn ló dáa bí egbin irú kí ni irú kí ni lẹ́yìn o àmọ́ pé ikú pani ni obìnrin tó bá ń ṣe tó bá ń ṣe àádọ́ ikú pani obìnrin. baálé mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. bèè. ní gbogbo ọkùnrin tó wà nínú ìlú wa yìí èwo ni ìyàwó rẹ̀ rẹwà bíi tèmi. àsọ̀n ló wá fún ọ ní àǹfààní láti mọ ṣèṣe kúṣe. òun ni wọ́n fi ń parọ́ fún yín baálé mi wọ́n fẹ́ gbà mí mọ́ yín lọ́wọ́ ni baálé mi ẹ mọ̀ dẹ̀hun ẹ mọ̀ dá wọn lóhùn. ọ̀dà mo gbọ́. àbálẹ̀ mi èṣù rẹ o. ojú èmi rẹ ni ó ṣe. ẹsẹ̀ mi jẹ́jẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ kò ẹ̀ṣọ́ kò. nígbà àbájọ. àní òṣò oníṣò ẹ dákun torí ọdún ẹ tẹ̀lé iṣẹ́ ẹ má sí mi kí mo ti ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ̀ẹ́dẹ́jọ́ àní òṣù ó ti máa tẹ̀sí pẹ́ ẹ̀ẹ́dẹ́jọ́ mi ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ̀ẹ́dẹ́jọ́ bàbá láti ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́kun kì í ṣe bàbá àti mo dé. kí ló dé kí ló sí ló dé mo mọlé mo mọlé ilé ní mo lẹ ti mú ẹsẹ. níbi oko yín tèmi àti yín ti pààlà hmm. ibẹ̀ mo ti bá a àwọn ẹ̀gẹ́ tẹ́ gé lórí gé lórí lọ tẹ́ wà dálẹ̀. ẹ àtàná wọn ti wà dálẹ̀. ẹ ńgbà máa débẹ̀ mo bá ni mo bá ba ó fi fa pẹ̀rẹ́ lẹ̀ ó kó kìnní àfi wì. mo ń wò àbí rárá ni ó kó kejì àfi wì mo wá súnmọ́ mi máa ń ṣe hàn hàn mo ní tá ń ràn hàn hàn ní sí ìdí mi tí mo fi ń taari ẹ̀ bọ́ hàn ó lè rí ó lè ní. èmi ti máa ń rí tipẹ́tipẹ́. mo wá rò bóyá ìlẹ̀ máa fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ olóore ládùúgbò ìdí nìyí tó jẹ́ mi sọ̀rọ̀ àfi bí mi àti kọ́ baálé mi ṣe kà lónìí. ẹ fi bẹ̀rù ọlọ́run ṣé ìparọ́ mọ́ ni kí wọ́n bẹ̀rù ọlọ́run bó o lè bí ẹ ka mọ bí ẹ ka mọ wọn lọ́ba ìwọ́n pè rán ni. èso ni bàbá. ṣe wọ́n kúrọ́ mọ́ ni. wọ́n gbọ́ tó wọlé nu tó wọnú lè lọ. ẹ ẹ dáṣẹ rẹ àtúnlẹ́jù. awu ẹyẹ yọ̀ǹdẹ̀ fún mi ẹ máa lọ ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́wọ́ gbàdúrà yín o ẹ ṣe mo. baálé lè jà lọ. bàbá ẹ dákun ẹ dákun bàbá bàbá ẹ dákun ẹ dákun ẹ dákun ó ti mọ̀ kọ́ fẹ́ bí ọ́rẹ́ tí ọba ti dáàmú ti àti bó ṣe yẹ kò sí wàhálà tí ọba dáàmú ti àti bó ṣe yẹ fúnra mi ni wọ́n pe àgàdà wọ́n ni wọ́n gbé olórí dànù lóòótọ́ lọ wọnú oko mi tó lọ jí lẹ́gẹ̀kó. ẹjọ́ kò fẹ́ ṣẹjọ́ mi. ẹjọ́ ta wá ni. ẹjọ́ ọkọ mi ni sẹ́ẹ̀rí mọ́kànlélẹ́yìn gẹ́gẹ́ bí mo ti rí ni hmm. ní rọ̀gbọ̀rọ̀gbọ̀ bí mo ṣe wọlé ọkọ mi oyún àkọ́kọ́ ní tí wọ́n ní ìgbà wọn bí my better maybe ìtọ́sàfàánù láti bí ọdún mẹ́rin tó tó ti á ní òun ṣiṣẹ́ lọ ìlú òdì kejìlá àbáṣárì wọn. lọ́wọ́ á ní kọ́ ọmọ jalè tí a bá ní ọjà lẹ̀ oko mi wọ́n á ní ọwá ṣé o ò gbúrò ọkọ mi rí níjọ́ tó ti dénú mi. Ah, bàbá màmá gbó kọ yín. pé pé mọ ọ wàá ronú pé kó wàá bá mi ńgbà tó níyọnu ju pé kó lọ jà mí lólè lọ kó ọmọ kò ní ẹ̀gẹ́. ẹ dákun ẹ má bínú bẹ́ẹ̀ bá ti forí èyí jẹ mi mo ní í ṣe bẹ́ẹ̀ mọ́. bá a dáríjọ ó tún jà mí ó lè. kódà ṣé tá a bá fún ọ lówó ò ní jalè mọ́. bàbá bẹ́ẹ̀ ni bá rówó ńgbà yá yá mi èkú gan owó epo ní ọ̀sẹ̀ ọ̀dọ̀ wọn mo sì gbé mọ̀mọ́ ń pa rẹ̀. ọba sì wọlé mórílégbó kọ sá mo fẹ́ wo tí mo lè ṣe fún ọ ni bàbá sì wọ lè sá lọ o lè torí ẹ̀mí rẹ ti ń rọrùn kúrò. ìrìn ọlá ń ṣe bẹ́ẹ̀. oníwọ̀n ìyá àbẹ́ta. Ngbà. Ah, bàbá owó mọ̀ ni. Bẹ́ẹ̀ni. Lọ ronú okòwò tó ọmọ pé ó lè ṣe tí ò ní rún mọ́ ọ lọ́tọ́ ọmọ ń pa rẹ̀ tọmọ yìí pé owó yìí yóò fi dirun yóò dìgbà mọ́ ọ lọ tó fi máa tọ́jú ọmọ rẹ má lọ yan kan tuntun lásìkò yìí o torí bá yan kan tuntun yóò gbowó ìlọ rẹ ni tó bá sì bá ọ̀nà tán yóò tún lé ọbọ̀ òde ni ó ti gbọ́. bàbá ẹ ṣeun. mọ jalè mọ o mọ ilé yín. nǹkan yóò ní bàjẹ́. àmín. iwájú lọ́la ni yóò máa lọ. ọlá ní í ṣe bẹ́ẹ̀ hmm. ọ̀rọ̀ pàtàkì kan mo máa fẹ́ rí yín fún. mo ń gbádùn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ fún gbogbo èèyàn nínú ìlú yìí kò sígbà tèmi náà dọ́dọ̀ yín tẹ́ ẹ̀ sóore fún mi mo wá rò pé kí n mo lè fi sẹ̀sùn oore àfi kí n fẹ́ yín gẹ́gẹ́ bí ọkọ kẹ́yìn náà sì gbà mí gẹ́gẹ́ bí aya. mo ní kí n fẹ́ yín gẹ́gẹ́ bí ọkọ kẹ́yìn náà sì gbà mí gẹ́gẹ́ bí aya. sori lákọ̀ọ́kọ́ ná pé kọ́ fẹ̀mí ìmoore hàn ẹ̀dá kan ò lè fẹ̀mí ìmoore hàn ọlọ́run bá ní ẹjẹ́ ọ̀sẹ̀ sun oore tí n bá ṣe tẹ́mi ti ṣe oore ń bì kan èmi ò fojú wò pé bóyá mo ṣe nǹkan kan bẹ̀ àdúrà mi ni pé kọ́lọ́ ọmọ ìbùkún sí fún mi kí n lè mọ bárú oore bẹ́ẹ̀ lọ ti wípé èrè rẹ wà á fẹ́ mi ẹ fẹ́ fi san oore kọ́kọ́ mú yìnkú òun ọ̀ràn sì mọ́kàn fún mi pátápátá ṣé orí wọn ní tó wù ní ọwá ntọ́ da bọ́ bẹ́ẹ̀ nǹkan mọ̀lẹ́dá akọ́mọ́ wù yẹn ṣé mọ́tò ọ̀jẹ̀ òwò mi kankan. ṣé wàá dáa tó lọ́mọbìnrin ni nsọpọ̀ ọ̀dà mọ̀wulẹ̀ yiri ara rẹ wo nsọpọ̀ ọ̀dà àmọ́ òwú mi wọ́n ní fi sẹ̀san oore ni. àní ọ̀fẹ́ san oore lẹ́jọ́ lọ́wọ́ sẹ̀san ọlọ́run ọba ni ojú sẹ̀san. bàbá ọlá ní í ṣe bẹ́ẹ̀ mo fẹ́ rí yín. àtolówó àtọlọ́lá èdè náà ní gbogbo ẹ̀ mò ń bọ̀ wo bó ṣe rí mo ti fífọ́ máa lọ. kí wàá máa lọ. Ah, ọ̀tún kí ló tún máa dúró ṣe má fọkàn sí kọjọra wọn. tó a bá tún ní ní tó a bá nílò nǹkan kan yọjú sí mi ọlọ́run kápá rẹ̀ sọ ti gbọ́ jẹ́ tẹ́lẹ̀. kí ló fẹ́ dé ní àtẹ́lẹ̀ yìí pọ̀ kí nìkan tẹ̀yìn àtàbí kẹjọ sọ. Ah, irú ìbéèrè wo ló ń bi o kò sẹ́ńtì ọ̀lẹ́tọ̀ láti wá bá mi tó bá nílò ìrànlọ́wọ́ mi ó wá bá mi ní pòun fẹ́ yáwó kan mo sì ní tó bá di ọdún tí ń bọ̀ kó padà wá bá mi. tó bá wá padà ẹ gbọ́dọ̀ yá. Ah, kí ló dé. lálẹ́ àná ọ̀rọ̀ yín ló ń sọ níbàjẹ́ tó bá rí tó lè fi payín ni yóò fi payín mo ní à mọ̀ sí tí ò dá sí bàbá yà láàánú wa ni ó ní rárá o mi mọ̀ pé yóò ti ṣáájú mi dọ́dọ̀ yín ní àyín bí mo ṣe ń bọ̀ làwọn èèyàn pariwo mi lọ́tún náà pariwo mi lọ́sì ìyàwó ọlá ní í ṣe bẹ́ẹ̀ ìyàwó ọlá ní í ṣe mo ní ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe ti bọ́ sí o ẹ ṣe o ẹ ṣe mo ṣe ń bọ̀ wá síbí báyìí bàbá. bó ṣe ń wò mí ìmọ̀jọ ẹni tó yẹ kírù rí ọpọ́ ọ̀fẹ́ ṣé ẹ̀rọ mi kéèké ẹgbẹ́ yín ni mo sì mọ̀ pé ó ní tẹ́ ẹranjú mọ́ lára mi wàá jẹ́ sọ fún ọ ojú kan làdá tèmi ní ìyàwó tí mẹ́nu ilé mi tẹ́ ń lọ́rùn ó ń ṣe tó wù èmi náà dẹ́ ń ṣe tó ń wù tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ó sọ̀nà tiẹ̀ náà rere èmi rí ò lè o ṣé o mo ṣe ń tanú mọ ọkọ àtìyàwó lèmi rẹ ṣé mo bọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ rí ni. ẹ yìnyín sọ ọkọ fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n náà mo ti sọ fún yín. èmi kọ́kọ́ rẹ o èsì ṣe ìyàwó mi o. ẹ jọ ẹ má jẹ́ tèmi ó gbé e. ẹ má jẹ́ tèmi ó gbé e. mọ wulẹ̀ kúnlẹ̀ ìwọ náà ò ní jẹ́ tí o gbé àmẹ́ mi ò lè pẹ́ ọ. ẹ jọ̀ọ́ mo nífẹ̀ẹ́ yín. ẹni wọn lè pẹ́ ọ̀rọ̀ mi kẹgbẹ́ rẹ̀ abẹ́ wa gbà mí ní à ọ̀dà wò ó. níbi ọwọ́ asọ́mọ̀ ẹni ojú ọmọ o ìwọ ni kò wá padà sọ́dọ̀ gbogbo àwọn tó ti ń rojọ́ fún pẹ̀lú ọkọ ẹ pẹ̀mí èsọkọ rẹ o ẹ mọ́ bà ní lóko jẹ́ nùlú o mò ń so oore tèmi fọ́lọ̀ ni o n ò sèso ní pé kẹ́lẹ́ wá fẹ́ mi o àbí kí ló dé gan kí ló dé. bàbá ètò bu ọmọ mi lọ́wọ́ iṣẹ́ já ọpọlọ mi ò jẹ bàbá ètò bu ọmọ mi lọ́wọ́ kí wàá mo lè ṣe o. dúná ṣé ojoojúmọ́ ló máa ń pa ẹnu rẹ̀ ó sì ní kí n fọkàn balẹ̀ ìgbọ̀nà ah, parọ́ fún àyà mi sì pé pé pé pé àbí. ọlá mi ń ṣe bẹ́ẹ̀. Ah, jẹ̀dí pè mí lóko. wo jáde ń tàṣe jì. Ah, ebó sọ pé inú sòmọ́jọ́ kò sí wàhálà lóòótọ́ ó sùn rìn àmọ́ ara mi ti wà lọ́nà. láti ẹ̀kọ́ sílé dáadáa kó kò sáàsì dọ̀ngbọ̀rọ̀ kalẹ̀ náà. ìgbà nílò bíòdì òyà òyà ara mi ti wà lọ́nà. ọmọ sí bílà rẹ̀. mo gbóná owó. ó fẹ́ fi hàn mí. lẹ́nu ìṣẹ̀lẹ̀ ẹ̀ ń tọkọ̀ rẹ̀ ẹ̀ ń tọkọ̀ rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ mi ọ̀pẹ̀lẹ̀ mi àbóòrí nǹkan. ó ní ìmọ̀ ní sílá kò fà. àmì ooo kí ló dé tó jẹ́ wípé ńgbọ̀n láni ṣe bẹ́ẹ̀ kú tán ojú fèrèsé wọn gbòkùn dàgbà bọ́ọ̀dù. ṣé wọn ò mọ̀ pé tókùnrin bá kú sílé àlè ojú fèrèsé náà ti gbọ́dọ̀ gbé jáde tí wọn bá ṣe báwọn àkúfà ni. àkúfà ni ṣé o wá rí bó ṣe ṣe o kò sákúfà mọ́. àbí orí mo èmi ọmọ gbọ́dọ̀ eléyìí. ọ̀rọ̀ ríran kéèyàn ọmọ tàdí láì taṣọ. orí ọ̀sẹ̀ rẹ kò láwùjọ bá wí fọ́ọ̀mù ẹni àgbọ̀ ó délẹ̀ ní ti òjẹ́ ní ìṣòro. baálé mi ẹ dákun. bàbá ọkọ mi ẹ dákun ẹ dákun ẹ mọ bẹ̀ mí ah. ẹ mọ bẹ̀ mí o. ọ̀rọ̀ ọ̀fẹ́ ni kínní. ìfẹ́ ló fẹ́ jẹ́ òpá mi. Ah, ẹ ní sáwò ni. kí ni kílẹ̀ sáwò. ṣé ẹ rí bẹ́ẹ̀ ti kẹ́rù rẹ̀ dáta bẹ́ẹ̀ ni so mọ́ mi pé kí sábà ń bọ̀ wọn kọ wọn kọ wọn. ọ̀pọ̀pọ̀ rẹ̀ lẹ̀ ọ̀fẹ́ pọ̀pọ̀ rẹ̀ ni. kò lè pa yín o. kí ni túmọ̀ eléyìí o àlè ló lé mágùn àlè ló lu mágùn lára rẹ̀ méjì nu o ètò àmọ̀lélẹ́yìn o ọ̀pọ̀ yanturu tá a mọ̀ ń kọ́ ẹ wà foríjì mi torí Ọlọ́run ọmọdé ni ọmọdé yìí sì mórí jẹ kó mọ́ra lọ́wọ́. sẹ́rù ọmọdé tá à ń wíre sẹ́bẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń lé yín nù. torí Ọlọ́run kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. sẹ́mi mo kọ́ àkótó ṣe tàkọ́kọ́. kò síbi tí ó lọ o kó ra wà ìdálé mo sùn lè wà. àní yóò bẹ̀rẹ̀ lórí ti ẹnu ẹ bá wá yàrá kan bẹ̀ tẹ́ ìdálé sùn rẹ̀ èmi mo kùkú kò sẹ́lòmíì ẹ dákun mo fi ọlọ́run bẹ̀ yín. ẹ fọlọ́run bẹ̀ mí pé kí n jájú lẹ̀ ẹ wá fọlọ́run bẹ̀ mí pé kí n gbé kú sẹ́mi pé kò tó kú lẹ́yìn ni. ẹ wo tọjú orí yẹn bá ń fà mọ́ra. sẹ́mi ẹ̀sẹ̀ tó ṣe. kò yé mi tó bẹ̀. àbálẹ̀ ah, ni ẹjọ́ ẹjọ́ ẹ̀gbọ́n ni ẹjọ́. orí rẹ burú ṣé ẹ mọ wí rẹ bí ìyá kiri àríwá ṣé ẹ wí fún ọ ó délẹ̀ mo ṣe wá àdìsẹ́ dákun jẹ́ ọrẹ ẹ̀gbọ́n mi ẹ̀jọ́. yà á rè lé. báyìí ló ń bá mi ká sí. Tàfá. gbada ah, tí ò sí ah, tí ò sí nǹkan Tàfá ọ̀rọ̀ tó o sọ fún mi mo bá bẹ́ẹ̀ èwo mo ṣèwádìí lóòótọ́ wọn lu mágùn lára aya mi o. ṣé bí mo sọ fún ọ ojú mi kòrókòró báyìí ló ṣe bí mo ṣe rí wọn báyìí ariwo ẹkún sọ lé wọn ni ẹsẹ̀ girigirigiri báyìí gbogbo wọn wọn bẹ̀rẹ̀ sí ní sunkún ni ìgbà tí wọn dé rẹ báyìí ìyàwó rẹ àtọ ẹni mo bá. ẹ ẹ dákun kí mo ṣe fún ọ lánìí ṣe bẹ́ẹ̀ ṣé mo mo dẹnu kọyàwó rẹ rí ni ló ṣe ń fi ìyàwó mi kí mo ṣe fún bí abúlé yìí ṣe gbòòrò tó kò sẹ́ni tó lè pé mo wá bá ìyàwó òun kí ló dé tó lè fẹ̀yàwó mi lọ́rùn lẹ̀. ìwọ ló ń sọ báyìí obìnrin tó bá ti lójú kòkòrò kó sì ń tí ò lẹ́sẹ̀. ọ̀wá gbọ́ná ṣé gbogbo ìgbà tó o máa lo oko ọdẹ ọlọ́jọ́ méje o ṣé lo ti tọ́jú nǹkan síyàwó rẹ lára. èmi ò fi nǹkan kan sáyà mi lára àlè ló gbé mágùn lé àlè náà ló ṣe tó lù ú eléyìí lọ́jọ́ ń lójújù méjì nù wò láti kà ń wò àlè àkọ́kọ́ ó gbé mágùn àlè kejì eléyìí lu mágùn. ìkan lé ìkan lù ú sórí bọ́mọ ìdójútì ló sì wọ̀ mí lẹ̀ túrútú àfi sùúrù wọ́n fi ẹ̀bá kó mi sọ̀nà òní ọjọ́ kan làákọ̀ yóò gbádùn mi tó. mo kí ẹ̀yin ìjòyè oje lórí ọ̀rọ̀ lálẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn tí ń wò wá àbí ìtúyẹ̀wẹ̀wẹ̀ kò sí ṣíṣe kò sáì ṣe ṣé bófin ìlú wa ni pé ẹni ọba ti lu mọ́gùn lára èèyàn àtòun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n fi ìwúlẹ̀ fún wa ni ẹni tí wọ́n sì lu mọ́gùn lára ẹ̀ ọkùnrin kankan ò gbọ́dọ̀ fẹ́ mọ́ nínú ìlú wa yìí. ó fi ìlú rẹ̀ fẹ́ lọ́wọ́ ìlú rẹ̀ nìkú ẹni tí wàá lẹ́kọ̀ọ́ sí ẹ̀ ló pọ̀ fún ṣé àìbílẹ̀pẹ̀ ní àgbèyàn pé yẹn tí mú aró kó sẹ́bàǹtẹ́ wọ̀lú àbí kí ni gbogbo pálapàla yìí bí ìbá wa ṣe bẹ́ẹ̀ kí n máa sọ̀rọ̀ láàfin ẹ jẹ́ kọ́kọ́ béèrè gbólóǹkan lọ́ọ́ yìí tọba bá gbéṣẹ ta ni igbákejì ọba. ọtún ni. èmi wà ń sọ̀rọ̀ ẹnìkan wá gbẹnu gbọ̀ngbọ̀n gbẹnu sọ̀rọ̀ ọgbà ọgbà ọ̀rọ̀ lẹ́nu mi ẹ gbá kínní adigbaraga ìsọ̀rọ̀ bọ́ọ̀ bá gbọ́ ọ̀dà ni bọ́ọ̀ bá dà ọ̀gbọ́n àwọn olùwọ́n bá sọ̀rọ̀ ọkọjá yẹ wọ́n sì kẹgbẹ̀sà láàbùkù èmi ni mo sọ bẹ́ẹ̀ fọ́ irú gbẹ̀rẹ̀gà wo ni à ń dà láàbùkù bí ìbá ṣe gbéraga òsì náà gbogbo wa la lò lẹ̀kẹ̀ kọ̀ọ̀kan torí pé kọ̀ọ̀kan máa lóye ìlẹ̀kẹ̀ méjì ló lò ẹ bá sọ̀rọ̀ bí wọ́n bá tọ́ tọ́ ọ̀bá rẹ̀ ní bá ọ sọ̀rọ̀ kò yẹ kó ọ̀pẹ́ rẹ̀ kó ọ̀bá rẹ̀ sọ. sí ah, ah, o. ẹsìn wò mí hàn ẹsìn wò kí ni èso. ó fẹ́ dàgbà. ṣe é gbọ́dọ̀ lẹ́nu tẹ́tẹ́ èmi ní lanu bàtà ní bá wí. ìwọ dà. ìwọ tó ṣe pé ńgbà tó wà nínú yóò yí dúró láàrin àwọn obìnrin rẹ ni. ojú òkun lèmi wá lẹ́mi gbà mí lẹ́. ṣàgbọ́ wà wá tí mo ní ọ̀gbọ́n ní ọ̀pẹ̀nu àtọ̀bí fà. ìwọ ọ̀lẹ́ tó ọ̀sá wálé látòjú òkun tó ọ̀sá wálé. ìwọ jagun ìwọ tí wọ́n sá lójú òkun tí ìbá sọ pé lọ bí àwọn ọ̀dọ́ tí wọ́n jàjà òun tí wọ́n ṣẹ́gun àbí ọ̀dọ̀ fi kọ̀sà. ọ̀sà ọ̀sà ní ti sẹ̀ríà ọ̀sà àmọ́ mọ̀jàmọ̀sá náà làá mọ̀ yá kí kí ló máa halẹ̀ mọ́ wà ń bí ogun èwo ni wọ́n jà ìwọ lè jagun. n tí wọ́n fi yọ ni wípé sórí bàbá kùnbí tí wọ́n bí rẹ̀ jàlájà rẹ̀ yá rẹ̀ já tó tọ́ka sí nínú ilé. Ah, ó rí pé àtiwọ́ àtúndé rẹ̀ ń sọ ní dàtà ni. mẹ́tàlẹ́ ò tó bẹ́ẹ̀. ọ̀tún ìjọba bomi o ẹyin diẹ tó forí ìsàpáta ni yóò fọdá ni yóò fẹ̀yìn ẹ̀tọ́ ìwọ dákúndàkú ìwọ náà kù ìwọ tó lóògùn dàgbàdé tó lóògùn tí òwò rẹ̀ rí ẹ̀ ìwọ náà ìwọ ó jẹ ẹ máa tẹ wọ́n ju ju bá tẹ̀sí pọ̀ ju bá tẹ̀sí pọ̀ báyìí ó fi tó kọ́ ẹ̀ dá yìí. ọ̀bọ̀ dà ẹ̀rọ bọ̀ wí ká lábẹ́ ajá láàbí. bí kò tóbi láàrin ìyàwó rẹ̀ lásán ẹ̀ tí ò lè dalẹ̀ tó tí ò lè dalẹ̀ tó náà tó náà dá sọ̀rọ̀ láàfin. èmi tí mò ń jẹ tó dáa tí mò ń jẹ tí mò ń tẹ oúnjẹ tó dáa ìwọ jákujà wo tí ọwọ́ mi bá tẹ̀ ọ́ tí a bá bí ọ̀dà àpàdé mi lẹ́sẹ̀ òwe tí ìdí ọmọlẹ̀ wọ́n á mà fẹ́ jàkà ní ní ọ̀dà tí ìwọ̀n bá sún ọmọlẹ̀ lẹ́ẹ̀mejì ó bá mi tó ní. ẹja ẹja ọ̀dà ọ̀dà ọ̀dà kẹ́yìn ọ̀dà ìtẹ́ẹ̀ṣẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe tòun náà lẹ́sẹ̀ tó. Bádógo èé ṣe yìí débi ẹni àgbàlagbà ajá kìrìbà wọ ọjẹ ni. ìyàwó tí ń rùn nìyí bẹ́ẹ̀ bàbá jẹ́ kò ṣe ìjẹta. ìlú là ẹ̀tọ́ àpé ẹ̀bàlú jẹ́ ṣé bẹ́ẹ̀ a èé ti òní kété jìnfì ọ̀la kété jìnfì ṣé kété eyín nìkan ní ń bẹ lọ́fìn ni ìpàdé tá a ṣe ń jẹ ìdógún ẹ̀yin méjèèjì náà yóò jẹ́ àrójútu rẹ o èyí tá a ṣe ń jarùn ẹ̀yin ìka iná náà ni. èyí tó tiẹ̀ ń dùn mí tó ń bí mi nújù ní pé ní bẹ́ẹ̀ yàrá dàgbà ó yẹ kọ́mọ̀ kọ́mọ̀ kábà yìí ọ̀tún yìí ni máa dùn mí nú ọ̀dọ̀rọ̀ rẹ̀ máa dùn mí jù àwa wíta ìwé ọmọ kọ́ ọmọ pé wọ́n gúdúgúdú ìwọ gúdúgúdú ẹ̀yìn jákèjákè lórí ọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. èmi màgbẹ́yìn rẹ̀ gbèé bẹ́ẹ̀ kọkàn mi no ẹni tí ẹni tí ọba tó jẹ ara rẹ̀ gbè ní máa sáré ẹni mẹ́ta la yóò tó bẹ. wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ làámú làámú pàtó ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ yìí ṣe pé ó yẹ amójútó. ẹ̀yin bọ́yì tẹ́ ẹ bá wọ ẹ̀rí pè ní ọ̀rọ̀ tí ń bẹ láàrin ẹ̀ méjèèjì yìí kì í sọ̀rọ̀ tí ń bẹ láàrin kì í sọ̀rọ̀ ọdún ní bẹ láàrin wọn ó yẹ kí àjọ ọmọ kí là á ṣe sí tábì yẹjú tí ń bẹ láàrin ẹ̀ méjèèjì kí ẹ sọ tí ń bẹ láàrin wọn fún olùgbàgbọ́ ọ̀dọ̀fín ọ̀rọ̀ ń ọ̀jẹ̀bí lórí ọ̀rọ̀ ìwọ náà wò bàbá wò nínú ìlú ìbò ṣe tóbi tó ìwọ ló súnmọ́ ẹ̀ méjèèjì jù ní tilẹ̀ ń tọ́ náà. ó ọ̀rọ̀ náà tán nínú wọn bọ́jọ́ tí ì pẹ́ tó o bí èmi rẹ̀ bá ń jà bọ́ bá pè mí ń jà ọba pè mí ń jà lọ́tọ̀ ọ̀wá ní kémi ọmọ parí ìjà ọ̀tún òun balógun ìwọ ọmọ pé ìjà lèèyàn là ẹnìkéye ládùkù sọ gbàgbé pé ìjà àtàkọ́kọ́ tí wọ́n jà tí wọ́n parí orí mi wọ́n padà wàá dàlé. kò ní ọ̀dọ̀ kò ní bírè yálà lé o àbí yóò sí ilé ni. n bò ní àlọ. ẹ mà ń lẹ. ẹ kú ọ̀rọ̀ bí ẹ kú ọ̀rọ̀ èèyàn. ẹ̀yin wọn da ọlọ́run ní járí rú ẹ̀ mọ́ àwọn ìlú ní á kí ọ wípé ọlọ́run ní járí láburú mọ́ àmọ́ gẹ́gẹ́ bí òfin ìlú wa yìí tíwọ náà mọ̀ pẹ́ni ọba ti ṣerú èyí tó kúrú kú báwọn àtìyàwó àtọmọ àti gbogbo nǹkan ní rẹ̀ tó kù wọn ó fìlú lẹ̀ fún wa ìlú wa ní ká sọ fún ọ pé kóòrùn tó yọ ìró tó wọ̀ kẹ́ ẹ fìlú lẹ̀ fún wa. Ah, ẹ dákun ṣé ẹ mọ̀ pé ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni ẹ jọ ẹ bá mi bẹ̀ wọ́n fún mi nígbà díẹ̀ sí. bàrẹ̀ ẹ̀dá sọ̀rọ̀. kátàkátà òfowó lọ sọ lẹ́nu ọmọ pẹ́ntìrú rẹ̀ bá ṣẹ̀ sí lọ́wọ́ nínú ìlú yìí àtòun àti dúkìá rẹ̀ wọ́n fìlú lẹ̀ ni sọ̀rọ̀ mi yọ ẹ̀rìn bí ẹ ṣe wá sọ ohun òun yóò gbọ́dọ̀ wọ̀ bọ́nú léyìí tọba wà lórí kankan tó lónìí kó léyìí nígbà tí ń di fẹ̀rẹ̀ àfẹ̀jùmọ́ ọ̀la báyìí àti wa àti dúkìá àti mbẹ àtọmọ rẹ wọn dáná sun yín ni. ẹ jọ ẹ dákun ẹ dákun bàbá lẹ́kan ẹ dákun ah ìlú màá wá dáre o. ǹjẹ́ gbà ló bá yẹ. a lè bẹ̀rẹ̀ pàdé báyìí ẹ ṣe é pé. ta ló dúró nígbà tá à ń béèrè pé ta ló kú bẹ́ẹ̀ ni pé ààyè balógun ló ṣòfò. alógun ni ò sí ní kálẹ̀ lé ní àmọ́ bẹ̀rẹ̀ ìpàdé bí a bá sì ṣe pàdé lọ́gbọ́n bá dé bá wa a sì máa jọ máa ṣe. òyìnbí ọ̀sán ẹ má jà tó dá wàhálà mi ilẹ̀ o tí ìgbẹ́ ńlẹ̀ láì sí ìròyìn tó yẹ kí o. ẹ gbé o ẹ tó lẹ́yìn ìdílé èmi ò ní kéèyàn mọ́ sanwó láì rà pé náà ẹ̀yin ìjòyè ti ń gbàbọ̀dé o ah. ẹ ti ń gbàbọ̀dé o ẹni ajẹrẹ ọ̀rọ̀ bá sì sí mọ́ lórí tó bá lè ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí. kìí ṣe ìbálòpọ̀. yóò dà fún ọjàre olóyè àsìkò onílàákàyè torí bàbá sọ̀rọ̀ fẹ́ lómi yọkàn mọ́ lanu pàgà wọ́n mọ́ lanu pàgà wọn lè já rí bí mu mi ìyàwó lani ṣe bẹ́ẹ̀ mórí ọjàre tí ń rìn kiri lẹ́ni tá a jọ sọ̀pàdé lé lórí pé òun àtọmọ rẹ̀ ẹ kò ń lù títún àrìn kì í lù àbófin àti ọ̀rọ̀ wa nù bí ìkọ́nù ní èyí kí wá ló dé wọn bí léèrè wá ní kò sẹ́ kò yẹ ó rí bẹ́ẹ̀ náà torí pé kí ẹ̀yin ìjòyè lẹ́wà lẹ́yìn òun ìjòyè wo jòyè náà ná. tọ́dà kan olóyè tí ó wà yẹn. Ah, àṣepọ̀ ń là káyè ìjòyè náà ó yàtọ̀ sáà mí kọ̀sọ́ ṣùgbọ́n kó gbolóyè pọ̀ ni. bẹ́ẹ̀ ni ń bẹ lọ sí àwọ̀ wípé ọgbà tó dúró gbẹngbẹng ẹ̀jẹ̀ abílẹ̀ rẹ̀ igi kan ní mọ̀ ń ọpá aláṣẹ ni wọ̀dà alábà àṣẹ ni ọmọbìnrin àti ọmọ rẹ̀ gbọ́dọ̀ fìlú ilẹ̀ kílẹ̀ òní tó sú bí bẹ́ẹ̀ kọ́ nǹkan mi ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. balógun yìí má gọ o ìsáàsù tí wọn mọ̀ pé wọn jata tó dórí iná tí wọn ń sárọ̀ sí i. ẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ àbá àti lọ́ba lóyè rẹ tèmi ò mọ̀. àti ah, ah, ní. ta ni. èèyàn kan pàṣẹ ní ìsìn tí ń lọ yìí. Ah, eh, eh, eh, ọ̀tún ọ̀tún ara ti máa dùn nínú ọ̀rọ̀ yìí rè kápánu bọ̀kábó lè wí ẹni bí ẹni bí olóhùn fi sí ní ọ̀dá ẹni tó yẹ ká wọ́ padà kákájú ọmọ pé tí ń ti ọ̀dá láàrin ìlú. ìsọkúsọ kí ló fẹ́ mọ̀ sí. kí ni balógun ṣe tí ò rí ṣe ebi pẹ̀lú àtìlẹyìn irú ìwọ náà ni wọ́n bá ṣe ti ọ̀dà jù báyìí lọ ìwọ yìí náà ni wọ́n gbè lẹ́yìn rẹ̀ nìkìnnì èmi ò pé mẹ́tẹ̀lẹ́ wí o òpònú lè yí o ọgbọ̀n sí tọ̀sán o tọ́ọ̀bù àgbọ̀sìn tọ̀sán o pè pé kémi ó délé kémi ó fẹ́ nìkan. wọ́n jẹ́ kí n pè wá sákìyèsí bí ìbá sọ̀rọ̀ òpònú tó sọ jáde lẹ́nu ó yẹ ká pè padà ẹ jẹ́ ká pè ká bí iléèrè ti bá ń bẹ́ǹdì ọ̀rọ̀ yìí torí bá já ọ̀bá rí ajá ègbò. bàbá ní kò sí ẹ̀gbọ́n ṣé tá a bá rí ìjòyè tó ṣe tí ọ̀dà nínú ìlú ṣáà lè rán lóyè ni. a lè rán lóyè mọ̀nà nígbà tí ọba tójú ṣe rẹ̀ tó yẹ kó ṣe. ọtún ọtún ẹ má dà sí ẹ̀yin rẹ̀ lọ́rọ̀ kan tẹ́lẹ̀ ẹ má dà sí ẹ dákun ẹ dúró ẹ dúró afẹ́fẹ́fẹ́ o orúyè nkankan o èdè lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí o èdè kẹ́mọ́ mọ́kù lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí nínú wọn ọ̀bá kò àní lè ní ọba lóyè ẹ̀gbọ́n èṣù máa wà lẹ́yìn ní o ẹ dàpọ̀ èsì ní o ẹ jẹ́ aṣọ́ra o ẹ aṣọ́ra o. alọ́ lámilámi lára ẹnì kéèrè rábù ẹ̀ o bọ́bọ̀bọ̀ bá já nílé ìgbó ní dorí kọ ọjà ẹ máa lọ báyìí. àwọn náà ti mọ̀ pé kò sẹ́ni tó ṣe irú ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ṣẹ̀ tí tó ń bá wa gbẹ́nu ìlú mọ́ ẹ wo kákẹ́ sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ni hmm. kó lè bá àyè wọn dáadáa ẹ wo ohunkóhun tí mí àtèyí tí ò mí tẹ́ ẹ bá gbàgbé sínú ìlú yìí ẹ gbọ́dọ̀ padà wàá mú máa o àyàfi tẹ́ ẹ bá rán èèyàn wàá mú ẹ wo ẹ lè mọ̀ dà sígbó ẹlẹ́wọ̀n dà sí gbó. ọ̀bà yìí jẹ́ tó ń tàpá sófin ẹlẹ́wọ̀n dà sí gbó. ẹlẹ́wọ̀n dà sí gbó. ẹlẹ́wọ̀n dà sí gbó. ọ̀bà yìí. tọ́jú pa wá níwèé ní ṣe. ṣé ẹ rí bí ọba wa ní bàjẹ́ iṣẹ́ pọ̀ tá a sìn ìdí tí mo fi pe ìpàdé nù lórí ogún tí ọlá ní síbẹ̀ yẹn fi lè ṣe é mọ̀ pé òun àdáni ó yàtọ̀ sí àjùmọ̀ni bẹ́ẹ̀ ni nǹkan tí èèyàn bá ní kò ní wòran kó bàjẹ́ lójú ayé ẹ̀ ṣùgbọ́n àjùmọ̀ni ìbá bàjẹ́ òkú sì ní kò ní dunnú sí kógùn wọn bàjẹ́ kí dúkìá wọn bàjẹ́ lẹ́yìn wọn. mo fẹ́ ká pín ogún ọlá ní ìsìn bẹ́ẹ̀ ó ní kálukú di tiẹ̀ mú. kó lè bá àráyè mójútó. ńgbà wo lẹ́gbọ́n mi kúná tẹ̀sí yá sáré fẹ́ máa pín ogún ah ó ti yá jù. adérókè adérókè màá má sọ báyìí rárá kí ni wọn ò ní tí ì pín ogún ó mọ̀ pé ọlá ní ìsìn bẹ́ẹ̀ tó ti yìí tí wọn ò bá pín ogún rẹ̀ ní ìsìn òtútù ọmọ mu lájúlé ọ̀run bẹ́ẹ̀ bá ti wá pín ogún rẹ̀ lájúlé ọ̀run wọn ò wá daṣọ bo òtútù ò ní mú olórí ẹbí ẹ pín ní tẹ́ẹ̀pì o ṣeun sórí ìwọ tó ní kọ̀yà tí ìpògùn orí wí àmọ́ ẹ má wulẹ̀ jẹ́ àmọ́ fọ̀pá pọ̀lọpọ̀lọ péjò nítorí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà èkì ló tún kù ẹ̀jẹ̀ apẹ̀ kálukú ọmọ tiẹ̀ ká sì ẹ̀ kò ń lọ olórí ẹbí ó ti dáa bẹ́ẹ̀ ṣe wí. ẹ ṣeun inú mi dùn pé ẹ̀kú ọgbọ́n mi jóná ọmọ ìyá wa kì í sọmọ ìyá awùsá àdúrà wa gbà lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ sì bá ń fi làákàyè gbọ́rọ̀ mi ó dùn mọ́ mi nù ẹ rí bóyá tí ń sọ̀rọ̀ ẹ má bù ú sóbìn ni ilé onílé ló sì rèé dì mú bọ́bá jẹ́ pọ́kùnrin ni kò ní wí bó ti wí hùn àmọ́ ju gbogbo ẹ̀ lọ ṣe rí ogún ọlá ní ṣe bẹ́ẹ̀ kò díjú. Hmm. mo mọ púpọ̀ nínú ogún ẹ̀ bó sì ṣe di ogún ọ̀sẹ̀ yẹn mọ́ fẹ́ẹ̀ mọ̀ pé gbígbìn bá fà ìkara wọn àtẹ̀yìn ṣé ẹ mọ̀ pé olóko kòkó. bẹ́ẹ̀ ni olóko kòkó. Eh, oko kòkó mo fọ́ mi léwu. gẹ́gẹ́ bí olórí ẹbí ẹ̀yin náà ló yẹ kẹ́ ẹ kọ́ mú oko kòkó tẹ́ mú ọ̀dà. ọ̀kadì. ṣé ẹ mọ̀ pé ó tún lóko obì. bẹ́ẹ̀ ni kódà yóò tiẹ̀ tún bú àyà ó lọ oko bí ìṣiré ọ̀lẹ́ èèyàn ò lè mójútó. àfirú àwa tá a jọ́dọ̀ báyìí la lè mójútó kò bì. torí bí èèyàn bá mójútó ó lè kú lójijì bí ó sì kú ó lè má sobi ti sọ mọ́. ẹ mo tún fọ́ mi léyìn. ẹ fọ́ mú obì náà. kó kó kó lè kó lè kó lè rú gọ́gọ́. ẹ wá ró lóko ẹ̀gẹ́ ẹ sì mọ̀ pé èyí tí bá ń ṣiṣẹ́ agbára ń lo àwọn alágbàṣe wọ́n kó àwọn èèyàn roko ṣiṣẹ́ ká lè jẹun ká lè lókun mú ká lè ráyè mójútó ohun tá a fẹ́ ṣe mo fọ́ mu kò ẹ̀gẹ́ mu. àwọn kan kú nǹkan kú kò sí tá àgbàlagbà ṣe àfihàn máa fi jẹ bí bá sì kú bẹ́ẹ̀ yín náà lẹ́ni. àkóbọ́dọ̀ tiwọn. ṣé wàá rí sáré oko mẹ́ta ló fi lẹ̀ lẹ́yìn ilé yẹn tó jẹ́ pé kò sí nǹkan kan lórí rẹ̀ òótọ́ ni. nígbẹ̀rẹ̀ fún. àwọn àgbẹ̀ kankan sórí èèyàn. bẹ́ẹ̀ ni ẹ wá musare oko lẹ́yọ kọ̀ọ̀kan bàbá wù yín ẹ dáko sí bàbá wù yín ẹ tà á ẹ fi túnlé ayé yín ṣe kí gbogbo rẹ̀ <laughs> bí mo bá gbọ́ yín yé dáadáa olórí ẹbí ẹ mú oko kòkó ẹ mú oko bì ẹ mú oko ẹ̀gẹ́. Mm ibi ìsàrè mẹ́ta káwa pin ní kọ̀ọ̀kan tí wọ́n ti gbìn kankan sí tá a mọ̀ bó lọ́la bí ọ̀lọ́ra ibẹ̀ ní ká mú. ẹ ṣe yóò mọ̀ dáa fún yóò. sẹ́rí ẹ̀gbọ́n mi ó wá dá mi lójú sáká wípé ọpọlọ tó ń bẹ lórí Adérónkẹ́ ó ju èyí tó ń bẹ lórí tiyín lọ. arábùnmi náà sì yìn mo wò náà pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọ̀la ní ṣe kú yìí ẹ ti ń wọ òfin oríṣi méjì ọ̀tọ̀ ló fi ṣòkòtò ọ̀tọ̀ ló fi ẹ̀wù ètò túmọ̀ sí pé ẹ̀wù ṣòkòtò wà lọ́tọ̀ ṣòkòtò ẹ̀wù náà wà lọ́tọ̀. olórí ẹbí ó dùn mí fún yín nígbà tẹ́ ẹ pè wájọ ọ̀rọ̀ kan tó mọ́gbọ́n wá tó wúlò ni mo rò pé ẹ sọ jáde lẹ́nu èmi ràn kọ́rọ̀ àdáadáa báyìí lẹ́ẹ̀ máa sọ ẹ rí i pé kà nìyí ó lè yẹn tí ni máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ ṣe ẹ̀yin nìkan ẹ kó gbogbo nǹkan gidi ẹ kó sọ́dọ̀ ẹ wà mú ilẹ̀ gbére fún táwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ pín fún àwa bí. ṣé pé kì í ṣe àjọmọ yín. àjọmọ olórí ẹbí ó tó àkókò tí wọ́n bá yín sọ ètò oúnjẹ gidi ọ̀rọ̀ ṣe rí tẹ́ pín èmi ọlálẹ́kan àjàdí panko wọn fara mọ́ kódà gan-an ó dá mi lójú wípé bá bá ti jí yín lónìí tẹ́ ẹ sọ pé ẹ jíire bí tẹ́ ẹ lẹ́ jíire ojúmọ́ tó mọ yín lónìí ojúmọ́ bí ni. Ah. kí lẹ̀ wò yìí. ẹsẹ ni ẹsẹ kí ló fi ṣe. tí mo bá rí yín níbi orí oko kòkó tàbí lórí oko bì ẹsẹ tẹ̀ ń wò yìí yóò kọjá lọ báyìí gbogbo papa sílé ẹnu yín gbogbo ẹ̀ ni ó dà lẹ́wẹ̀ẹ́rẹ́wẹ̀. èwo lè gbé papa sílé. èyí tẹ kó anu nítorí pé ẹ léyìí lẹ́nu lẹ́bí lè sọ kàtìkàtì tẹ̀ sọ. báwo wọ iye mi. Hmm. má jẹ́ sẹ́pẹ̀ fún ọ. èmi ọkọ ẹ jẹ kọ́nù yà èyí tani tani tani tani tani ẹgbẹ́ òru rẹ̀ wò ẹgbẹ́ òru rẹ̀ wò. n ò ní gbà ó mi ò tẹ̀lé gbà rárá. tájẹ́lájẹ́ kò sì kí sọ́jà ní mi lọ́jọ́ mi nì kó kì í ṣojú lọ́jọ́ mi nì wọn ò lè gbà kì í ṣe mi lójú ẹ̀mí mi kọkùnrin wa sọ pé òun gbéyàwó lẹ́mi kì í ṣẹnu lẹ́yìn kì í ṣẹnu lẹ́yìn o wọn ò lè gbà má má pa àríkẹ́ dàbọ̀ dákun. ìwọ àti ta tún ni ìwọ àtayín. èmi àti wọn ni àwa. àìmọ́ ẹ̀ lẹ́dúró ìwọ lálẹ́ kan mọ̀ bá wí gbogbo pàdé tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ mo ti gbọ́ wọn ò wá nìkan gidi fún ọ wọn ò rí kan gidi pín fún ọ obì obì obì obì lásán obì náà wá rí pín fún ọ. Àríkẹ́. má mú wálẹ̀ má mú wálẹ̀. balẹ̀ jókòó jókòó ah, ah, jókòó. bó ṣe borí mi wáyé lóru nu o. ṣé ọ̀rọ̀ tá a ti sọ nínú ilé náà ló tún ń pariwo rẹ̀ wá tàyè ọ̀sán mo lórí ẹbí wa. máa ṣẹ̀fẹ́ ọbí mo mọ lórí ẹbí yín. àwọn ní wọn pè pàdé nínú pàdé ó wá hàn wípé wọn ò tiẹ̀ ní làákàyè kankan bíi tí wọ́n mọ̀ ajàtúkà mẹ́ni. kí wọn apọ́bìnrin fún ọ nínú gbogbo ogun tó wà lẹ̀ kó pọ́bìnrin fún ọ wọn ò ní làákàyè. obìnrin wo obìnrin wo sàn sọ pé wọn pọ́bìnrin wọn bù obìnrin wo ṣèṣe ìyàwó ọlá bẹ́ẹ̀ ló ń sọ. kóyọ̀ bá fọdọ́bìnrin ni àgbà ìyà àgbàyà olè oníjẹkújẹ wọn ò rí kan gidi fún ọ àfọbìnrin obìnrin bóyá má fọ ni o má jẹlẹ má jẹlẹ ní òkú jẹ má jẹlẹ má gbọ́bìnrin wálé o má jẹlẹ ní òkú jẹ má jẹlẹ bóyá má fọ ọlọ́bìnrin ni. wọ́n jẹ́ kí n tún sọ fún ọ wọ́n náà má gbọ́bìnrin wá lulẹ̀ yìí má jẹlẹ ní ìfún jẹ àbí kí n tún yìnbọn pa àgbàyà àgbàyà oníjọ gidi fún ọmọbìnrin ẹ wá gbà mí. káàtì ẹ̀rí kan wá sú ìyàwó ọ̀làníṣe bẹ́ẹ̀ gbà mí kánẹ́sù ló po fún mi. àṣírí ní kíni mọ́jà tó wọ́n fẹ́ wọ́n fẹ́ ó sì mọ́ mẹ́mẹ́. àjàsá ìjà ti ń bọ̀ ṣe lọ́ọ̀ṣálẹ̀ ọ̀pẹ́ tó lọ forí sọ́hún tó bá mú padà wá báyìí wọ́n àwọn ọ̀gẹ̀dẹ̀ kan báyìí àwọn ohun ọ̀ṣọ́ dáadáa mọ́ ibẹ̀ ni gbogbo rẹ̀ dé ní ìpẹ̀kun rẹ̀ ni oko obì rẹ̀ ti bẹ̀rẹ̀ dé lọ́sálálú dé ìfodò lọ́sọ̀rùn kò yọ báyìí. àmọ́ bàbá n tẹ́ ẹ sọ fún mi ń jẹta ni pé láàrin méjì gbogbo oko ilẹ̀ mi bíbẹ̀ ló ko kòkó wà ó ti àtúnṣe pé nípe ní ẹ parí àdọ̀wọ́gẹ̀dẹ̀ ẹ̀ máa jọ́ bí oko kòkó. Ah, àjàsá mo wà lámọ̀ ní ọ tí ọ̀gbọ́gbọ́ tí mò ń wí ni ebi kò tí róko kí n ti fokò ọkọ máa dáko rẹ ni a máa ṣe pé okòwò mi òrókò ni ẹgbẹ́ ara wọn nẹ́ẹ̀sì jọ wà ah, wọ́n láre pọ̀ o àjàsá wọ́n láre pọ̀ o wà kọ́mùlà lọ. ọ̀rọ̀ tèmi àti yín jọ sọ kò tí ì ṣe tó jọmọ́ bẹ́ẹ̀ níbí báyìí. lọ́nà ọ̀rọ̀ oko bìyà àtòkò ẹ̀gẹ́ la jọ sọ. Mm-hmm. gbogbo nǹkan fi hàn wáyé kò tí ì ṣe tó jọmọ́ bẹ́ẹ̀. ẹni tí ń bẹ láti màdé ni kọ̀mẹ́ntì ń ṣètò ọ̀rọ̀ tiẹ̀ tiẹ̀ sórí oko ẹ̀gẹ́ rẹ̀ ó fẹ́ wọnú oko obìnrin tó bá ti lọ wọ̀ pẹ́rẹ́ ó lè lọ díjà lẹ́ǹtẹ̀wájú ìpẹ̀kun rẹ̀ báyìí ni ẹ̀gẹ́ ti bẹ̀rẹ̀ tó lọ ṣálálu ó wàá oko kòkó tó ń sọ ẹ̀gbẹ́ rẹ̀ náà ló náà wà tó bá ti kò lóko obì àbí lóko àbí oko kínní lọ́mọ bọ́ sọ́kò rẹ̀. ẹ lọ́nà bàbá ìṣòro yín pọ̀ o. ilẹ̀ ṣe níbo. lórí ilẹ̀ ẹ̀gbọ́n mi ni. ẹ̀gbọ́n rẹ̀ wòlíwò kí ló pẹ tán rẹ o. ẹ̀gbọ́n mi ọlá ní ṣe bẹ́ẹ̀. ara rẹ tí ìyá náà wọ ọmọbìnrin bí wọn ṣe tọ́jú ẹ. ẹ jẹ́ ẹ jọ̀rọ̀ ẹ wo tọ́tọ̀ mi ọ̀bà ká yín apẹ̀lẹ́dùn ọ̀ ká yín tí ara yín ni mo bá sọ̀rọ̀ o tá a bá rọlẹ̀ yìí ilé ọ̀sà lẹ́rọ ohun búburú ó wà mọ́ yóò mọ́ ṣubú lu búburú ni búburú ó mọ́ ṣubú lu búburú. òótọ́ ni mo sọ fún yín ẹ sì rí sọ́sọ́ ẹ sì rí wàhálà ẹ̀jẹ̀ já lọ. ọmọbìnrin bá a ṣe tọ́jú rẹ tó yìí náà mọ́múlà lọ lálùú wò òǹdélé lóhùn ọmọ tán tọ́jú lọ bí ṣe máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan nù àló bímọ ń jẹ ọjọ́ kan ó sì pé ó ṣe bímọ dàdé báyìí ó sì ń ya ọmọ ní ya ọmọ. obìnrin ó burú tí ó sì ń ya ọmọ ní ya ọmọ báyìí. èmi ò gbàǹtẹ̀ wí obìnrin tí ń lérí lọ yìí. tẹ́ ẹ bá ní òní ṣe nǹkan kan tó bá ṣe mẹ́wàá ńkọ́. èmi ò lẹ́mìí wàhálà. òní ṣe nǹkan ẹyọ kan dépò méjì. ẹni tí ń lọ yìí yóò ṣe nǹkan o bàbá ṣe mọ̀ pé ìgbà mo kọ́kọ́ wá lákòókò mo ti sọ fún yín wípé ilẹ̀ tó bá ti la wàhálà lọ n ò fẹ́ ò fẹ́ jọ́ n ò lè rojọ́ n ò tiẹ̀ fẹ́ jẹ́ nǹkan pàápàá bí mo ṣe ń wo yìí ilẹ̀ yìí ó ní wàhálà lórí kí ni kókó ẹ kókó ọ̀rọ̀ yìí náà ni pé èmi ọ̀rọ̀ n ò rò pé mi lè ra lẹ̀ náà. owó tó já kó mi nǹkan ní ẹ ẹ padà náà. nígbà máa rí ẹlòmíì tó fẹ́ ra lẹ̀ á kú rẹ̀ padà. bàbá ẹ dákun ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là ilé olówó ọ̀ràn alẹ̀ káàkiri ọlọ́ọ̀fẹ́ wàhálà kí ń falẹ̀ sẹ̀ wàhálà ń gan alẹ̀ nífẹ̀ẹ́ àti tiẹ̀ tó fẹ́ tà tó fẹ́ rà tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ ń wọ́n rà ẹbẹ̀ ń bẹ láyé bẹ́ẹ̀ sí. mọ́mú là lọ ń gbọ́ lọ́dà báyìí ná. mo máa lọ lu yín mo máa bọ mo mú ròyìn bọ̀ wá fún ẹ pẹ̀lú. Hmm. balógun olúyín ó ti gbẹ́sẹ̀ lé gbogbo ogun ọkọ ẹ pátápátá kódà mo gbọ́ débi wípé gbogbo ilẹ̀ ọkọ ẹ ló ti fẹ́ẹ̀ tà kan lẹ́yìn ọkọ kan. Hey! ń gbọ́ ní èmi ò gbà wípé tòótọ́ ni àmọ́ bó ṣe wá sọ fún mi yìí mo ẹ̀ṣẹ̀ gbà pé tòótọ́ ni balógun ti ta lé ọkọ mi tán. òótọ́ ni o. ah kí wàá lo rò pé a lè ṣe sọ́rọ̀ yìí. ọ̀rọ̀ náà tiẹ̀ wá túyàn àmọ́ nǹkan tèmi rò ni pé bóyá ká pé gbogbo àwọn baálé ilé yín àwọn àgbààgbà ìlú kí wọ́n lọ bẹ balógun bóyá ìjẹ́gbẹ́sẹ̀ kú òun díẹ̀ tó kù torí nǹkan ti bàjẹ́ ó ti talẹ̀ jìnnà. àmọ́ balógun tó ń wò òun èèyàn líle ni balógun. kí la wá ṣe sọ́rọ̀ ìbáyìí. mọ́tò rúkúrúkú sí ẹ̀sùn ó bá mu tí ọ̀gàn. eléwo mò ń wè. èmi ọláálé ni. láwálé ọmọ ọlá ní í ṣe bẹ́ẹ̀. káàárọ̀ lé bàbá. gbére gbére gbére èyí àti ari tó o dé tó ọkàn jókòó tó o wò mí nínú ilé. káàárọ̀ lé ọkàn mi ni ọ̀pápọ̀ a ọ̀rọ̀ kéékèèké kan mo wá rí yín fún ìdínú tó jẹ́ ń tọ̀ yín wá nílùú ibi tèmi àti ìyá mi lọ rèé tẹ̀dó sí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn ọ̀fọ̀n bí ọmọ èèyàn mọ́ ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ̀yin mọ̀yànmọ̀yàn ẹni bọ́ọ̀dì ọ̀bá dùn bí ìgbẹ́ nìlórí ọ̀dẹ wa ò dùn mọ́ ìpayé kéké ti ka sọ sọ́rùn fèmi àti ìyá mi àmọ́ ṣe é mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n bá kú ìta lára èèyàn sì máa ṣẹ́kù nígà irú ẹ̀ṣẹ̀ tí bàbá mi ṣẹ̀ yìí a mọ̀ pé níṣẹ̀dálẹ̀ ilẹ̀ yìí ẹ̀ ń bá ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè dànù tọmọtọmọ ni àwọn èèyàn òṣìṣẹ́ máa ṣe irú ẹ̀ṣẹ̀ ọ̀hún tọ́jẹ́ wípọ́dún ẹ̀yìn balógun yìí ni dúkìá wọn máa wà ìdínú tìmí wá ba yín lórí dúkìá bàbá mi ẹ kó fẹ́mi káwa náà rí nǹkan bùjẹ́ bàbá tiẹ̀ lè padà lè mọ́ á sì lọ rí tẹ̀dú sílẹ̀ tuntun ẹ dákun ṣàánú mi ẹ má dá wa náà kú náà yàtọ̀ méjì mo torí ẹ̀ wá nù náwálé. lákọ̀ọ́kọ́ ná ṣé àwọn ọ̀ràn ìyá rẹ àbáwọn ọ̀ràn bàbá rẹ ni wọ́n sọ fún ọ pé bọ́mọdé bá déwájú àgbà ó lè máa pa òwe mọ́ òwe lẹ́nu ọ̀rọ̀ péréte tó sọ nísìn ó ti pa òwe tí ń lọ bí ọgbọ̀n èsì ọbẹ̀ ọmọ pé ọmọdé léjeléje kì í pòwe wájú àgbà ni tọrọ àforíjì torí pé mo pòwe brother ṣáàwó làáfin gbàdá ló àgbẹ̀ ẹ má bínú. láwálé mo ní oyè pòwó tún pòwé. àtọ eré ni wọn ebẹ sí ebẹ ẹ mọ bàbá mi. Ah, ah, dáná fún gbóyún lẹ jẹ́ padà lọ sórí nítorí ọlọ́ọ̀bá wa ṣé èkíní mo jẹ́ ara àrán rẹ ni àbí mo jẹ́ ara àrán bàbá rẹ àbí àwọn wo ni mo wá tí n ò rí àwọn àgbà wo ni mo rò pé ó tún kù lẹ́dẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ máa pàtàn fún ọ wípé ogún bàbá rẹ dúkìá bàbá rẹ ọ̀dọ̀ balógun lọ́wọ́ àní kó o ti wá lọ béèrè. bàbá balógun gbogbo tẹ́ ẹ sọ mo gbọ́ o àmọ́ ṣé ẹ gbàgbé fọ́nrán òwú kan lè gbá jànàkú dé. <laughs> àjànàkú tó bá rìnrìn ìyà fẹ́ràn kan sọ fún pé kò lè gbèdè torí agbára ń bẹ lọ́wọ́ fọ́nrán gbà bẹ́ẹ̀. ẹ wo ẹyin obìnrin mo bóde náà ẹ bá wa ń wá ẹni mùsùlùmí àgbàyà kò lè pa mí lórí ìdí yẹn kò lè pa mí ó dì àgbàyà àgbàyà olórí ibú yẹ ọ̀pọ̀ àjọ olórí ni ẹwà gbọ́ ẹwà gbọ́ ẹwà olórí ibú gbogbo ìyàwó yàwó ló ń gbà kiri. ẹ wo mi ṣé kí n mọ tán àjọ ṣẹ̀sìn ni ẹ̀sìn wo wà ní máa ń kékeré ibi tó bá ti gbọ́ àtòjú ẹni tó ṣe ó sọ àsìfẹ́ obìnrin àsìfẹ́ wòmí òní ń pa ọ́ ni.

ìrònú òtún tó bàjẹ́ ṣe o. àìkẹ́ kí n má ronú kí n má wòran kókó bàbá mi ó dìgbòrò èmi ò ní gbà o akin lọ ló ti lọhùn èyí ń ti bàbá mi akin bọ̀ lèmi o èmi ó béèrè ogún bàbá tèmi bó ṣe jẹ́ nù. bí o ṣe máa mi rínú mi bàbá ẹ ohun tí ó ṣe bẹ́ẹ̀ nù rẹ ah, mo ní o fogun bàbá rẹ lẹ̀ ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ sì rèé bẹ̀rẹ̀ bí ogún ìyá a ní lára bí ogún bàbá.

aṣáńdára arìntàrá òòjò pátápátá fi gbogbo ọlẹ́jọ kú ó dín fọ́fún adìẹ òróró tó fomi ojú ṣègbérí ọmọ ó ní bàbá ògídé bàbá lòun òde ó ní bàbá òníbọ̀ bàbá lòun òbọ̀ bàbá láti lọ tòun kò tó ti bọ́ tòun ó wá dẹnu jìgá ó wá dẹnu jìgbọ́. àṣàbí ah, kí ló fẹ́ ká ṣe. ẹ ṣeun olórí nígbà tí mi ò tí ì darapọ̀ mẹ́gbẹ́ fùlùfùlù jẹ́rọ lásán báyìí ni mí tẹ́ fi sọ mí di alágbára. bẹ́ẹ̀ni. mo wá fẹ́ kẹ́ bá mi sọ ẹnì kejì yìí náà di alágbára kó náà di ẹni ọkùnrin àmọ́ ẹnu ọdún kan balẹ̀ àti gbọ́pọ̀n kó náà fẹ́ nara ẹ̀ wù. ó yá wí dẹnu ẹ̀. àwọn kan ló fi ẹ̀tọ́ èmi àtọmọ mi dùn wá ní ìlú wa lọ́hùn má fẹ́ kẹ́ bá mi gbẹ̀tọ́ mi. ẹ̀yin ìyá ẹ dákun mo fẹ́ kẹ́ bá mi ràn wọ́n lọ́wọ́ rírànlọ́wọ́ nìkan kọ́ o mo fẹ́ kí bá mi mú ọmọ rẹ̀ ọláwálé mo fẹ́ kí bá mi ro lágbára kí òun náà kó lè jẹ́ ìkan nínú àwọn akọni. àṣẹ́gun fọjú. ọ̀lẹ́wọlé o àsìkò ti tó báyìí láti ru ọ ní agbára torí àsìkò tó tó lọ lu bàbá rẹ tó lọ gba ìtọ̀ bàbá rẹ wá ó yá bẹ̀rẹ̀ kọ́ gbé fìtílà 幺幺幺。 sáré lọ bá wọn tó bá dọ́dọ̀ wọn ó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún ọ. wàá bá gbọ́ o. èmi ò ní o lọ rèé jà bẹ́ẹ̀ o ibi tí mo rán ọ lọ ni o kọjú sí o. orí èmi mọ rẹ́ni sí ọ̀pẹ́ ọ̀wá ìkìlọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fún ọ ni pé ohunkóhun tó o bá ti dáwọ́ láti ṣe ó rí èrò ní gbèpinnu nígbà tèrò bá wá sí yẹn lérí lèyẹn pinnu pé mo fẹ́ ṣohunkóhun bọ́ba wá ti àpinnu kó ṣohunkóhun má sì yè méjì tọ́ orí bàbá tá a látọ̀ tá a bá tọ̀ fún mi ní dá ọ̀dára ẹ̀ mọ́ wá fẹ́ yé ìfújà ẹ̀ mọ́ dàárò yín má wẹ̀yìn o ó rí béèyàn bá tó ń yá kọ̀ bíyà ọba tí ìjẹ ni ìyà ìyá ń wá nǹkan panu lọ́wọ́ ni béèyàn ọba sì tó ìyá kọ bọ́bá lóhùn ọkọ àjẹkán ìyà ni ọjẹ gbogbo ìgbà tó ń pé wọ́n gbẹ̀sẹ̀ wọ́n rìn ró wọ́n ṣe tèmi di òtí ìtóyà kọ̀ ń gbà náà àmọ́ bọ́mọdé bá tó lọ́kọ yìí lọ́kọ ni ò tó lọ́kọ wà yìí ó ìgbà yòówù tó bá wá gbéra pé mo fẹ́ lọ gbẹ̀sán ń yọ tó bá sì yọ pò kàn pé ń lọ báyìí ń lọ gbẹ̀sán ìṣẹ́bọra ni o ìṣọ̀tọ̀nkùlú èèyàn ìṣéwọn ọ̀sìn kódà bọ́ sáfẹ́fẹ́ yanjú ẹ̀ hmm. ó da àbọ̀bàjẹ́ tí wọ́n fẹ́ jẹ́ wọlé ni ó ti fi wọn ṣe tutù ó ti fi ra rí ọ wá gbọ́dọ̀ wù ẹ̀yìn bí mo ti rí ọ gbọ́dọ̀ ṣe kí n la ìlú ẹ̀ lọ kórókóró làárọ̀ bá di tí èsì sáà èmi náà wò ó pé kànìké torí ó kan wọ̀gbẹ́ ó níbi sí ọ̀tẹ́ ńlọrùn ah, ṣé ń máa wòran kókó bàbá mi ó dìgbòrò ìdínú tèmi náà fi ṣagídí o ẹ mọ̀ pé èyí sì já kiri mọ̀dọ̀ lórí nǹkan bàbá rẹ̀ ìbò sí dénú. bẹ́ẹ̀ tí mo fi ń la gidi ǹgbọ́n ọmọdé tó wá lọ́kọ báyìí làábù lọ́kọ ẹ̀sìn ẹ̀sìn wọlé wá kárólé wọlé wá kárólé bàbá wọlé wá bàbá ẹ̀rọ balógun balógun. What do you wọn ti ń jí nǹkan mi kó lágbẹ̀dẹ. pẹ̀lẹ́ nǹkan àgbẹ̀dẹ yá ojúmọ́ rẹ̀ wà pátálò wọ́n wá lọ jẹ́ bẹ́ẹ̀ pẹ́rẹ́. I need you bẹ́ẹ̀. ṣe é rí báyìí ṣe é gbà wípé gbá oró ìfún gbogbo ẹni ọ̀rọ̀ ọmọ ọmọ sàṣùwìrà lónìí ikú àná pa pátápátá korogodo kùkù tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òní tó dúró yìí nípa ìníwọ̀ ọpọlá ọ̀yàmọ̀gbọ̀n irin làwọn ẹdú àwọn obìnrin awo àwọn àgbàlagbà abirija náà ẹ kà ń wo gúnugún ní gúnugún òní kú ní rèwerèwe ọ̀yà. òkè ńlá ńlá làbúrò bàbá tiwa lónìí olórí ẹyin tó bá dìgbò làpáta ọpọ lórí rẹ̀ ó ṣògo dànù. ìjọba ṣe wúrẹ́ mọ́lẹ̀ wúrẹ́ sí ilé mọ́làgùtàn mọ́làgùtàn ń súlẹ̀ kù nígbà kó ti kọjá ojú ọ̀nà ọmọdé òní gbénu yàrá. ariwo sùn ariwo sùn. èmi mẹ́jà mọ́ ọmọ dúdú gbó iye mẹ́tọ́ àjàgídá ní ògùn lọ́rùn mọ́sẹ̀. ìgbẹ́ wọ́n ti dà ọba tí gbẹ́rẹ́ ogun kára bí ajere ayérédógún ayérégbọn jókòó kọ́dọ̀dọ̀ tàṣẹ wuriwuri bówù aláǹtakùn bá já tọmọdé tàgbà ẹ rojú àti so èmi tí mo jíjẹ nígbà ajíbẹ̀dẹ̀ tí mo mọ̀ orí àparò tí mo fi so òògùn. ó yẹ tọ́lá alẹ́ ń wẹ̀rẹ̀ wọ̀rẹ̀ dọ́rùn gbẹdẹgbẹdẹ bàtà ìdíbẹ̀rẹ̀ ọ̀tà kò débẹ̀ mo jíjẹ nígbà ajíbẹ̀dẹ̀ mo mọ̀ orí àparò mo fi so òògùn nílẹ̀ àdídẹ́lógún lọ́sọ̀ mo má gẹ̀rọ̀ mo fi dá mo fi. ogun ni wọ́n nu lé ìbàlẹ̀ mi lé mo tó jẹba lọ́jọ́ ogun èmi má jà mọ́ ọmọ alágbóńdú inú igbó yé mẹ́tú àjàgídá ní abẹ̀wò ògùn lọ́rùn ẹsẹ̀ èmi tí mo jí tí mo ta kó rọ́wáyé tí mo tẹ̀wọ̀n ògùn rọ̀ sẹ́kùlé ọba lọ́rọ̀ bẹ̀ èmi kú sorú abara lé koko bí ọ̀tá àtẹ̀rẹ́ abẹ́kogun láyà má lè oṣù òsì àgbẹ̀ tó sún ọ̀wọ́n ọ̀bà ní báláyé òdìdé bọ́nú lé rẹ̀ ògùn dé. jẹ́ sọ kí torí ẹni tó jẹ ọ̀hún kùtùkùtù tó jẹ ọ̀hún agbá mi bì ọ̀rọ̀ rẹ dàbí ọmọ èké ní sọlọ forí jálé agbọ́n kọ́mọ̀ gbàgbọ́ kà pa. òkú ká ọgbà kú àpò àdìyẹ ọgbà kàlàmọ́gbò adébámu bala pẹ̀tù àpẹnìlẹ̀ kú jọ bàbá sáwó retí pa òkú ìjọ tí bàbá sáwó nílà méjì ọ̀sà bàbá ṣe wárọ̀ ọ̀là ń fi ojúmọ́ ti máa wálé ayé má lè oṣù òṣì àbẹni oṣù ọ̀bánilé báláyé dé bọ́ọ̀lù àbájì gan. ọlọ́wálé. òkú wọ ẹ̀jẹ̀ rẹ̀ àwọn oníjì ọ̀lẹ́yìn tó ti sọ ma pé kò lè kọlu balógun ìdúgbò náà kó lọ kọlu balógun. ìwọ wo ni balógun ìbíwọ rèé. èmi ìwọ rèé. ẹ mọ ni. ẹ kí ló ti ní ó ṣe. dúró dè mí. ẹrú kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kù lè sá lọ. láwọn ilé ọmọ láti ṣe bẹ́ẹ̀. wọ́n àbá sọ fún ọ tí ọ wọn ò fi yí ọ ni pé ifá ló darúkú mọ dágbò òjò lókun wọn kò rọjò gbèrúkú lálẹ́ abiamu kóró pa àwọn àjálẹ̀ tí ń rèlú àwọn ẹ̀ka. bánú rẹ mọ èyí ni mi ń wéé jẹgbẹ ikú ìdàkùn méjì jẹgbẹ àgbàmùrẹ́rẹ́ ọ̀gá káyé tiẹ̀ òbí sọ̀rọ̀ akẹ́kẹ́ gbẹ́jà àti ọ̀pẹ̀sẹ̀ yìí olóògì ní kọjá èkúté ilé gbàgbà àti inú àtẹ̀yìnbá ìlàbálábá bíi kẹwọ́ pé ìkúté kò rí ẹ̀. má yìí. dúró dúró dúró. igi dáyọ kótó àdàbà tún gírígírí gbọ́ alájàlẹ̀ òun abájánú gbálàmbánú gbátá bá jánú àwo là ń bánú àwo bá pọ̀ sẹ́tùrá bá sí eruku ó ní tẹnu ẹ̀ jáde. ara wo mo lè fi ọ́ dáná. eré jẹko tó eré sọgbó ẹkọ jẹko tó sùn lábàtà ògbólógbó ọmọdé ní jẹko tó ti sùn láwùjọ àwọn ẹranko. adibagun àti ẹmọlẹ́jì ogun ọmọ ajíbọ̀ oró jẹun bí agogo. ìjọ abánáńlọ́gbò tẹ̀tẹ̀ ní mọ́wọ́ pákó ọ̀sẹ̀ tó lábá sí eruku oró ní tẹnu ẹ̀ jáde balógun. ṣé mo sọ fún ọ pé kùkú ayé kan ọgbà gún àkùkù adìyẹ ọgbà kalamọ́gbò àdìbà fún parapẹ̀tù àgbẹ̀nìrè fún jọ́ọ́dí bàbá sáwó rẹ̀ tí pa òkun bàbá sáwó rẹ̀ la méjì ọ̀sà bàbá sáwó rẹ̀ wà là ọ̀là ó bí ojúmọ́ àti mọ wálé ayé má lè oṣù òjì àbẹ tó sún ọ̀bà nílé bálayé. ó ti di kí ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo ní pátákó ẹ̀pọ̀ lẹ́nu ajá. balógun àṣírí ẹ tú lónìí. o ò ṣe borí ẹwà rẹ kúnlẹ̀ ní gbàgede dáadáa báwo ẹ̀kọ́ kan lọ kọ́ yìí gbogbo lẹ́yìn òdì nígbàgbé rẹ pé gbogbo ṣebíṣebí ìran tìkàtìkà pé wọ́n wú ẹ̀yìn tiẹ̀ sọ lára balógun ni o kíkálukú wa jẹ́ àmọ́ tọrọ àforíjì ní gbagba ní gbagba òṣà òkè dáríjì mi o èmi àti bàbá yìí gbà náà ń bọ̀. ẹgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́ mi ń ta màlẹ́ ìsìn ṣé mi èmi bọ̀ èmi bọ̀ àwọn jẹ́mi orí rẹ̀ bàbá jàbí ti bá púpọ̀ ẹ mọ bẹ́ẹ̀ mi àti balógun ti jẹ́ èyí ló máa àwọn ìwà tí máa ń hù gbà mí ni máa ń fi mí nú ọ̀rẹ́ ni à kálukú ronú ara rẹ̀ o ẹ wo ẹ kálukú ronú ara rẹ̀ gbogbo kọ̀kọ̀ tó bá wà o gbogbo tó bá ṣe o bí kí wò kò rí ìgbọ́n padà yẹn